Let the president Let, let, the, ball, let, the, let the president be. Ẹ káàbọ̀ sórí ètò ìkànnì wo TV náà la wà lórí ètò ọmọ Oòduà níbi tá a ti máa ń mú wá fún yín lọ́lọ́kọ̀ òjọ̀kan gẹ́gẹ́ bí ìṣe tiwa ẹ ti mọ̀ wípé bàbá ti sọ pé báyìí ni bẹ́ẹ̀ náà lẹ́ẹ̀bà bẹ́ẹ̀ bá ti débẹ̀ tó a tún ti dé gẹ́gẹ́ bí ìṣe wa o a tún ti mú mi wá fún yín lónìí ẹ mọ̀ pa lára ni wá nítorí pé àrà kì í tán nílé alára àrà míì látúre o eléyìí gangan ló ń pè ní àràkéńgé ẹ tẹ̀lé mi nítorí pé n tó ń ṣẹlẹ̀ lónìí ah kódà nǹkan ayọ̀ ni nǹkan ọ̀dùnnú ni ẹ má jẹ́ ń pọ́n léjù ẹ̀já lọ wò kẹ́yìn fúnra yín fojú ayọ̀ wò kẹ́ ẹ fi ti ara yín gbọ́ ohun tí wọ́n ń wí níbẹ̀ nípa ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí bó bá ti yá yín ó ti yá o ẹ̀já jọ lọ. Thank you, sir. I Congratulations, Your Excellency. Your job is That is that we spoke to, spoke to, sir, spoke two sir. Your job is secure. Congratulations, Your Excellency. Gentlemen, gentlemen, Congratulations, to the President. Having been confirmed by the Supreme Court as a five-star general. Yes. As the Commander-in-Chief of the Armed Forces of the Federal Republic of Nigeria. We, we, we. Thank you. Thank you. Thank you. Congratulations, Your Excellencies. Thank you very much. Thank you. Amen. Amen. All our renewed shall come to manifestation. Amen. Amen. Amen. All your job is secured. Let the president. Let, let the ball. Let the, let the president be. Hey, ẹ káàbọ̀ gbogbo ẹ̀yin aráalé o. Ṣé mo sọ fún yín níbẹ̀rẹ̀ ètò? Mo ní tá a fẹ́ lọ wò yìí. Hmm, mo ló dùn, ó lárin ni. Àmọ́ bí mo ṣe sọ bẹ́ẹ̀, ó dá mi lójú pé bẹ́ẹ̀ náà lẹ ṣe bá. Bí mo ṣe sọ wípé ẹ ó ṣe rí, bẹ́ẹ̀ náà lẹ ṣe fojú yín rí gẹ́gẹ́. Tó kò wá ní báyìí lọ lórí ètò yìí fún tòní fún ti sáà yìí à ń lọ à ń padà bọ̀ nítorí pé àwa ò fìgbà kan dáwọ́ iṣẹ́ dúró títí wá dìgbà míì táwọn tó máa wá sójú ìwòran yín pẹ̀lú àkọ́tun orú àwọn àṣàyàn ètò báyìí tó ní gbọ́gbọ́ tó dùn tó máa jẹ́ kẹ́ ẹ̀ enjoy day yín àti àwọn activities yín bàbá wo ló ń kí yín o ẹ ṣáà máa bí mi like kẹ́ ẹ máa bá mi share kẹ́ ẹ máa bá mi subscribe multitude títí wá dìgbà míì tájọ máa pàdé ẹ̀yà ṣe o.